ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé gbogbo olùkọ́ni a máa kẹ́kọ̀ọ́ a ó láti inú ìwé Tímótì kejì orí kejì ẹsẹ̀ ìkejì àwọn ohun tí o gbọ́ láti ẹnu mi níwájú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí ni kí o fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́ àwọn tí ó tó láti kọ́ àwọn ẹlòmíràn olùkọ́ni kan ń bẹ ẹni tí ó mú yányán nínú kíkọ́ni ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó mọ ọ̀rọ̀ Ọlọ́run dojú ó jáfáfá ọ̀rọ̀ ẹnu rẹ̀ dánmọ́rán ó ní ìgboyà a sì máa sọ̀rọ̀ pẹ̀lú ìtara. ní ọjọ́ kan ó ń wàásù ní ibì kan pẹ̀lú agbára àti ẹ̀kọ́ tí ó yè kooro nínú ìpàdé kan. nínú àwọn olùgbọ́ rẹ̀ ní ọjọ́ náà ni lọ́kọláya kan wà ẹni tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ bí ó ṣe ń kọ́ni ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀nà tí ó yanrantán ṣùgbọ́n wọ́n ṣe àkíyèsí wípé ó ṣe aláìlóye tó tó nípa ọ̀ràn kan nítorí náà nígbà tí ìpàdé parí wọ́n pè sí ẹ̀gbẹ́ kan wọ́n sì túbọ̀ ṣàlàyé síwájú sí i fún un ní ọ̀nà tí ó mú yányán ju ti ẹ̀ lọ nípa ọ̀ràn náà Apollo ni orúkọ olùkọ́ni náà Priscilla àti Aquila ni àwọn lọ́kọláya tí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ náà a lè rí eléyìí nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlógún ẹsẹ̀ ìkejìdínlógún dé ìkejìdínlọ́gbọ̀n acts eighteen verse eighteen to twenty-eight pé apollo lè gbọ́ ohun tí wọ́n fẹ́ kọ́ nípa ọ̀rọ̀ náà túmọ̀ sí wípé ó ní ẹ̀mí tí ó ṣe é kọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọ́ lónìí Apollo yóò tilẹ̀ ti fẹ́ gba oyè láàrin àwọn ẹni tí a lè pè ní ẹni àmì òròrùn Ọlọ́run tí ó pegedé síbẹ̀ ó lè rẹ ara rẹ̀ sílẹ̀ tó bẹ́ẹ̀ láti mú kí àwọn lọ́kọláya yìí fi òye ọ̀rọ̀ Ọlọ́run yé e síwájú sí i bó tilẹ̀ jẹ́ wípé olùgbọ́ rẹ̀ ni wọ́n jẹ́ ó yẹ kí òye rẹ̀ kí ó yé wa wípé ìgbéraga tí àṣìṣe ti wọ̀lẹ́wù òun ni ó jẹ́ nígbà tí àwa náà bá rò wípé àwọn ẹni tí ó wà lókè tàbí tí wọ́n ga jù wá lọ nìkan ni wọ́n lè kọ́ wa ó jẹ́ ohun ọgbọ́n láti gbé ẹ̀mí tí ó ṣe é kọ́wọ̀ ẹ̀mí tí ó ṣe é gbọ́ ni ènìyàn ní nígbà tí ọkàn ènìyàn bá wà ní ipò tí ènìyàn mọ̀ wípé òun ò mọ gbogbo ohun kan àti wípé a lè kọ́ni ní ẹ̀kọ́ tàbí ẹnikẹ́ni lè kọ́ ènìyàn láì fi pè irú ipò tí ẹni tí ó ń kọ́ni wà ó lè jẹ́ olùṣọ́ àgùntàn adarí ìkórajọpọ̀ àwọn ọmọ ọlọ́run o lè jẹ́ alámòjútó àgbà ìjọ kan o lè jẹ́ ọkọ tàbí bàbá gbogbo àwọn wọ̀nyí ipò ni wọ́n jẹ́ wọn ò sì túmọ̀ sí ìkéde wípé o ti mọ ohun gbogbo tán pàápàá jùlọ ní bí ó ṣe ṣeé ṣe pẹ̀lú àwọn ẹni tí Ọlọ́run fi sí abẹ́ rẹ̀ ó yẹ kí a gbé ọkàn tí ó ṣeé kọ́wọ̀ kí a sì ṣetán láti kọ́ ẹ̀kọ́ kí a gbà láti jẹ́ kí àwọn ènìyàn kọ́ wa àìgbẹ̀kọ́ kìí ṣe ohun gidi bẹ́ẹ̀ ni ìgbéraga kìí ṣe ti Ọlọ́run wí ìjẹ́wọ́ yìí tẹ̀lé mi mo ní ẹ̀mí tí ó ṣe é kọ́ ọkàn mi ṣí sílẹ̀ fún ẹ̀kọ́ mo múra tán láti kọ́ ẹ̀kọ́. E mo sì ṣe ọkàn mi payá fún àwọn ẹ̀kọ́ tí ó yè kooro. àyọkà látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun tán láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòyí ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a kà láti inú ìwé máàkù orí kẹẹ̀ẹ́dógún àti orí ìkẹrìndínlógún mark chapter fifteen and chapter sixteen ẹ máa bá wa kà lọ. máàkù orí kẹẹ̀ẹ́dógún gbàrà tí ilẹ̀ mọ́ àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn àgbà àti àwọn amòfin àti gbogbo ìgbìmọ̀ yòókù foríkorí wọ́n de jésù wọ́n bá fà á lọ láti fi lé pílátù lọ́wọ́ fún ìdájọ́ Pílátù bi Jésù pé. ṣé ìwọ ni ọba àwọn Júù? Jésù dá a lóhùn pé o ti fi ẹnu ara rẹ sọ àwọn olórí àlùfáà ń fi ẹ̀sùn púpọ̀ kàn án Pílátù bá tó bí i pé. o kò sì fèsì rárá ìwọ kò gbọ́ bí wọ́n ti oríṣiríṣi ẹ̀sùn kàn ọ́ ni. ṣùgbọ́n Jésù kò tó dá a lóhùn rárá mọ́ èyí mú kí ẹnu ya Pílátù ní ọdọọdún ní àkókò àjọ̀dún ìrékọjá Pílátù a máa dá ẹlẹ́wọ̀n kan tí wọ́n bá bẹ̀bẹ̀ fún sílẹ̀ ẹnìkan wà tí ó ń jẹ́ bárábà tí ó wà nínú ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ kan tí wọ́n pa ènìyàn ní àkókò ọ̀tẹ̀ àwọn ènìyàn bá gòkè tọ̀ Pílátù lọ wọ́n bẹ̀rẹ̀ sí í pé kí ó ṣe bí ó ti máa ń ṣe fún wọn Pílátù wá bi wọ́n pé ẹ fẹ́ kí n dá ọba àwọn Júù fún yín bí nítorí ó mọ̀ pé àwọn olórí àlùfáà ń jowú Jésù wọ́n sì ń ṣe kéta rẹ̀ ni wọ́n ṣe fà á wá síwájú òun ṣùgbọ́n àwọn olórí àlùfáà ru àwọn ènìyàn sókè pé bárábà ní kí ó dá sílẹ̀ fún wọn pílátù tún bi wọ́n pé. kí ni ẹ fẹ́ kí n ṣe tí ẹ̀ ń pè ní ọba àwọn júù. nígbà náà ni gbogbo wọn kígbe pé. ṣùgbọ́n pílátù bi wọ́n pé nítorí kí ni nǹkan burúkú ni ó ṣe. ṣùgbọ́n wọ́n ṣàtọ̀ kígbe pé. Pílátù bá dá Bárábà sílẹ̀ fún wọn kí ó lè bá a tẹ́ wọn lọ́rùn. Lẹ́yìn tí ó ti ní kí wọ́n na Jésù tán ó bá fà á fún wọn láti kàn mọ́ àgbélébùú. Àwọn ọmọ ogun bá mú un lọ sí sínú agbo ilé tí ààfin gómìnà wà wọ́n pe gbogbo àwọn ọmọ ogun yòókù wọ́n wọ̀ ní aṣọ àlárì wọ́n wá fi ẹ̀gún hun adé wọ́n fi dé e lórí wọ́n á bẹ̀rẹ̀ sí kí i pé. wọ́n lù ú ní igi lórí wọ́n tutọ́ sí lára wọ́n wá ń kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n ń júbà yẹ̀yẹ́ nígbà tí wọ́n fi ṣe ẹlẹ́yà tán wọ́n bó aṣọ àlárí kúrò ní ara rẹ̀ wọ́n fi aṣọ tirẹ̀ wọ̀ wọ́n bá fà á jáde láti lọ kàn mọ́ àgbélébù bí ọkùnrin kan tí ń jẹ́ símónì ará kírénì bàbá alẹ́kisándérì àti rúfọ́sì tí ó ti ọ̀nà ìlúgbó bọ̀ bí ó ti ń kọjá lọ wọ́n fi tipátipá mọ́ láti bí àgbélébù jésù wọ́n wá mú jésù lọ sí ibì kan tí à ń pè ní gọ́lgọ́tà ìtumọ̀ èyí tí í ṣe ṣe agbárí wọ́n fún un ní ọtí tí wọ́n ti po òjì àmọ́ ṣùgbọ́n kò gbà á wọ́n bá kàn án mọ́ àgbélébù wọ́n ṣẹ́ gègé lórí aṣọ rẹ̀ láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe pín àwọn aṣọ náà mọ́ ara wọn lọ́wọ́ ní agogo mẹ́sàn-án ni wọ́n kàn án mọ́ àgbélébù àkọlé orí àgbélébù tí wọ́n ń kọ tí ó jẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án ni ọba àwọn jù ní àkókò kan náà wọ́n kan àwọn ọlọ́sà méjì kan mọ́ àgbélébù ọ̀kan ni ọwọ́ ọ̀tún ọ̀kan ni ọwọ́ òsì rẹ̀ báyìí ni àkọsílẹ̀ kan ṣẹ tí ó wí pé. a kà á fún àwọn arúfin. àwọn tí ń kọjá lọ ń sọ ìsọkúsọ sí i wọ́n ń já apá mọ́nú wọ́n ń wí pé. kò tán ìwọ tí yóò wò tẹ́ńpìlì tí yóò tún kọ́ ọ ní ọjọ́ mẹ́ta gba ara rẹ̀ là sọ̀kalẹ̀ láti orí àgbélébù bákan náà ni àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn amòfin fi ṣe ẹlẹ́yà láàrin ara wọn wọ́n ń wí pé. àwọn ẹlòmíràn ni ó lè gbàlà kò lè gba ara rẹ̀ là kí kristi ọba israẹli sọ̀kalẹ̀ láti orí àgbélébùú ní ìsinsìnyí kí a rí kí a lè gbàgbọ́. àwọn tí a kàn mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ náà ń bu ẹ̀tẹ́ lù ú. láti agogo méjìlá ọ̀sán ni òkùnkùn ti po gbogbo ilẹ̀ títí di agogo mẹ́ta ọ̀sán nígbà tí ó di agogo mẹ́ta ọ̀sán jésù kígbe tòò ó ní. eloi eloi lemọ sábàkítàánì. ìtumọ̀ èyí ni ọlọ́run mi ọlọ́run mi kí ló dé tí o fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ wọ́n ń wí ẹ gbọ́ ó ń pe èlíjà. ẹnìkan bá sáré ó ti kiri kan bíi kẹ̀kẹ́ bọ inú ọtí kíkan ó fi sí orí ọ̀pá láti fún un mu ó ń wí pé. ẹ jẹ́ kí a máa wò ó bí èlíjà yóò wá gbé e sọ̀kalẹ̀. ṣùgbọ́n jésù kígbe tò ó mí kanlẹ̀ ó bá dákẹ́ aṣọ ìkélé tí ó wà nínú tẹ́ḿpìlì bá ya sí méjì láti òkè dé ilẹ̀ nígbà tí ọ̀gágun tí ó dúró lọ́kànkán rẹ̀ rí i bí ó ti dákẹ́ lẹ́yìn tí ó ti kígbe ó ní. dájúdájú ọmọ ọlọ́run ni ọkùnrin yìí àwọn obìnrin kan wà ní òkèèrè tí wọ́n ń wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú wọn ni maria magdalene wà àti maria ìyá jacob kékeré àti ìyá joseph àti salome àwọn wọ̀nyí ti ń tẹ̀lé e láti ìgbà tí ó ti wà ní galilei tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún un ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mìíràn wà níbẹ̀ tí wọ́n bá gòkè wá sí jerusalem ọjọ́ náà jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ tí í ṣe ọ̀sẹ̀ kù ọ̀la nígbà tí ó di ìrọ̀lẹ́ Jósẹ́fù ará Arimatia ọlọ́lá kan nínú àwọn ìgbìmọ̀ wá ó ń retí àkókò ìjọba Ọlọ́run ó bá fi gboyà tọ̀ Pílátù lọ láti béèrè òkú Jésù ṣùgbọ́n inú ya Pílátù pé Jésù ti yára kú ó pe ọ̀gágun ó béèrè bí Jésù ti kú tipẹ́ nígbà tí ó gbọ́ ìròyìn ọ̀gágun náà ó yọ̀ǹda òkú Jésù fún Jósẹ́fù Jósẹ́fù bá ra aṣọ funfun kan ó sọ òkú jésù kalẹ̀ ó fi aṣọ náà wé e ó tẹ́ sí ibojì tí wọ́n gbẹ́ sí inú àpáta lẹ́yìn náà ó yí òkúta dí ẹnu ibojì náà maria magdalene àti maria ìyá joseph ń wò ó ibi tí wọ́n tẹ́ ẹ sí. máàkù orí kẹrìndínlógún. lẹ́yìn tí ọjọ́ ìsinmi ti kọjá maria magdalene àti maria ìyá jacobo àti salome ra òróró ìkunra wọ́n fẹ́ lọ fi kun òkú jésù ní àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n dé ibojì bí oòrùn ti ń yọ wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn ṣàròyé pé. ta ni yóò bá wa yí òkúta kúrò ní ẹnu ibojì. bí wọ́n ti gbé ojú sókè wọ́n rí i pé ẹnìkan ti yí òkúta náà kúrò bẹ́ẹ̀ ni òkúta ọ̀hún sì tóbi gan-an nígbà tí wọ́n wo inú ibojì wọ́n rí ọ̀dọ́mọkùnrin kan tí ó jókòó ní apá ọ̀tún wọn tí ó wọ aṣọ funfun wọ́n bá ta gìrì ṣùgbọ́n ó wí fún wọn pé. ẹ má bẹ̀rù ṣé jésù ará násárẹ́tì tí a kàn ni ẹ̀ ń wá ó ti jí dìde kò sí níhìn ẹ wò ó ibi tí wọ́n tẹ́ ẹ sí nìyí ṣùgbọ́n ẹ lọ ẹ sọ fún àwọn ọmọ ẹ̀hìn rẹ̀ àti pétérù pé ó ti lọ ṣáájú yín sí gálílì níbẹ̀ ni ẹ ó rí i gẹ́gẹ́ bí ó ti sọ fún yín nígbà tí wọ́n jáde aré ni wọ́n sá kúrò ní ibojì náà nítorí ṣe ni wọ́n ń bẹ̀rẹ̀ sí í gbọ̀n pẹ̀pẹ̀ tí wọ́n ń dààmú wọn kò sọ ohunkóhun fún ẹnikẹ́ni nítorí ẹ̀rù ń bà wọ́n nígbà tí jésù jí dìde ní òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ó kọ́ farahàn maria magdaleni tí jésù lé ẹ̀mí èṣù méje kúrò nínú rẹ̀ nígbà kan ó lọ sọ fún àwọn tí ó ti ń bá jésù gbé níbi tí wọ́n ti ń ṣọ̀fọ̀ tí wọ́n ń sunkún nígbà tí wọ́n gbọ́ pé jésù wà láàyè àti pé maria ti rí i wọn kò gbàgbọ́ lẹ́yìn náà ó fara àwọn méjì kan nínú wọn ní ọ̀nà mìíràn bí wọ́n ti rìn lọ ní ìgbèríko kan wọ́n bá padà lọ ròyìn fún àwọn ìyókù síbẹ̀ wọn kò gbàgbọ́ lẹ́yìn náà ó fara hàn àwọn mọ́kànlá bí wọ́n ti ń jẹun ó bá wọn wí fún àìgbàgbọ́ àti ọkàn líle wọn nítorí wọn kò gba àwọn tí wọ́n rí i tí wọ́n sọ pé ó ti jíǹde gbọ́ ó bá sọ fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ máa wàásù ìyìn rere fún gbogbo ẹ̀dá ẹni tí ó bá gbàgbọ́ tí ó bá ṣe ìrìbọmi yóò ní ìgbàlà ẹni tí kò bá gbàgbọ́ yóò gba ìdálẹ́bi àwọn àmì tí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ nìwọ̀nyí wọn yóò máa lé ẹ̀mí burúkú jáde ní orúkọ mi wọn yóò máa fi àwọn èdè tuntun sọ̀rọ̀ wọn yóò gbé ejò lọ́wọ́ wọn yóò mu oògùn olóró ṣùgbọ́n kò ní í ṣe wọ́n léṣe wọn yóò gbé ọwọ́ lé àwọn aláìsàn ara wọn yóò sì dá. lẹ́yìn tí jésù olúwa ti bá wọn sọ̀rọ̀ tán a gbé e lọ sí òkè ọ̀run ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run nígbà tí wọ́n túká lọ wọ́n ń wàásù ní gbogbo olúwa ń bá wọn ṣiṣẹ́ ó ń fi ìdí ọ̀rọ̀ ìyìn rere múlẹ̀ nípa àwọn iṣẹ́ àmì tí ó ń bá wọn lọ. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.